ọlọ́run dákun lékún dáadáa rẹ lórí wa o gẹ́gẹ́ bí kan nínú àwọn ọmọ ìyá ṣe máa ń sọ ìgbà tí wọ́n wà ní wọ́n padà lọ wá ọ̀rọ̀ yẹn kan tán wà lọ́ndà àjàbátá tí ń gbóná tí ó gbìyànjú di kẹfẹ́ lójú ọjà nìkan mùsùlùmí wọ́n ní mo wá sọ ọ́ dìbí tẹ́lẹ̀ pé wọ́n lọ́n tó bá jẹ́ pé nǹkan kan lóore ju ohun tá ń rò pé oore ni jàbátá mú wáyé lọ ọlọ́run dákun mọ́jà á kú tó fi mú wa débi oore àwọn yòókù pé ọ̀rọ̀ búwo lẹ́tí ẹ mọ́ ń sọ yìí ah! so òde kan ju súnà lọ ni ẹnu olóhun tóun rò ní pé sẹ́mọ̀ àwọn àfa Saudi náà súnà làwọn náà sọ bẹ́ẹ̀ tiwa yàtọ̀ sí tiwọn kọ́mọ̀lẹ̀ jẹ́ pàwọ́ la gbádùn sẹ́mọ̀ tọ́lọ́n bá ti ń fẹ́ kéèyàn ọmọ lálàáfíà bọ̀ lọ́mọ ronú bẹ́ẹ̀ yẹn bí bẹ́ẹ̀ bá kọ́ wàá sàn ìtàn ni bẹ́ẹ̀ ni kí ọmọ sọ fáwa gbogbo 1992 tí ń sọ yẹn ah tó ewọ 2002 2003 láti tí ni wàhálà ti ń ṣẹlẹ̀ sí mi rabidabi rẹ̀ mọ́ báwọ̀ 2004 kí ẹ̀ sọ fún mi kétàbí lígì ọ̀dá ah ìmọ̀ sí pé fóńtọ̀ ni láàárọ̀ iná tún play ẹnìkan tóun náà ń ṣe ìpè gbogbo ẹ̀yà lè súná ẹ̀ ní ṣe ah kí n pèsè àwọn ànábẹ́ ọlọ́run ṣeṣẹ́ kí n pè máa lànà ìlàsọ kò sí lórí ọ̀nà ẹ̀ ní ṣe àfi ilé ọ̀bá sí lórí ọ̀nà lókù ẹ̀sẹ̀ wọn kó ti parí ìpè rẹ̀ ń lórí ọ̀nà ọ̀dà ah, bí kẹ́ ń dá òtí o. sórí ohun táwọn bí mú wá lọ́wọ́ náà eré zero bẹ́ẹ̀ ti ẹ̀ eh, nígbà tí ọba sí kéwì sáà mú nǹkan kan á fi ṣe wáàsí bó ṣe rí nìyẹn tí ẹ̀ ní tiẹ̀ tún wọ́ọ̀sì díẹ̀ àwọn nǹkan tó bá ṣe ẹ̀sùn mẹ́sìn díẹ̀ làwa máa ń lò láwọn àmìsílà ọ̀pá afọ́jú ọ̀pá afọ́jú bàyá ní wákàtí mẹ́ta ni ọ̀pá afọ́jú kò lè yí ọmọ ti sọ yẹn tí mo bá gbá ọ̀pá afọ́jú mú pé n fi ṣe wáàsí fún yín wákàtí mẹ́ta ni mo fi sọ̀rọ̀ lọ́npọ̀ ọ̀pá afọ́jú ẹ dẹ́tẹ̀lẹ̀ báyìí títọ́ ọmọ kan lẹ́nu yín kọ̀sáyà kankan tó sọ o kọ̀sádìsì. adìẹ adìẹ tó yé adìẹ tó yé bayanu wákàtí méjì ni adìẹ lásán àti ya adìẹ àtẹ̀yìn rẹ̀ àti sísàbà rẹ̀ àti pípamọ́ àtẹ̀yítàsó gbé wákàtí méjì ni mo fi yanjú rẹ̀ ẹ jẹrà ní ká lọ́wọ́ gbọ́ lọ́wọ́ lọ́wọ́ masha allah adúpẹ́ lọ́dọ̀ lọ ọlọ́run kò lékún oore rẹ̀ lórí wa ẹ rí ìpèpè ìmọ̀ darí ẹ̀mí àwọn yẹn sọ́dọ̀ ọlọ́run ojúṣe ni fáwọn tó kéwu ẹnikẹ́ni tí ọlọ́run bá bá ṣe lẹ́ni tó mọ tátàtà tó bá gbẹnu lọ́wọ́ ó jẹ̀bi o wà idh akhadha Allahu mithaqa alladhina utul kitab la latubayyinuna linnasi wala taktumunahu ọlọ́run ni a gbé àdéhùn ni pẹ̀lú àwọn tó yà fún tíà àwọn tó jólùmọ́ náà ta fún tíra bóyá jíù ni bóyá kírísítẹ̀n ni bóyá mùsùlùmù ni àwọn tó mọ ìwé tó mọ òfin ọlọ́run wọ́n gbúdọ̀ máa ṣàlàyé wọn ò gbúdọ̀ dákẹ́ ọlọ́run sùnmọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n gbé jù sílẹ̀ wàrà àzòwúrìhìn wọ́n gbéṣẹ́ ká pa àwọn jù sẹ́yìn kálukú wọn ń bá ohun tó wù káàkiri ìmọ̀ ń wa kìí dùn tabari àwọn tó jẹ́ oníbídáà tó á jẹ́ ẹni tí ń ṣe dáwà torí àwọn léwu ju àti òṣèdáwà lọ ẹ ẹwọ yìí ti ń bẹ lọ́rin tí mọ́ bá gbó nǹkan jẹ́ yẹn yìí tún ti ń ronú ọ̀rọ̀ bú mi tí ó tún sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tó ẹ̀kẹ́ mọ́ bá dá wà lọ fitna tó bá dálẹ̀ ẹ lè yanjú ẹ̀ lóṣù kan tí ò ní ti kárí tàfà yóò sọ òun pé kò wọ́n sọ́tọ̀ àfà mi ò tún tún sọ inú rẹ̀ máa dùn ìdí ni ẹ̀ta olùmọ́fin ní bari bá rí oníbídà kan ìsì àdádálẹ̀ ọwá dákẹ́ wọ́n ní èṣù tó dákẹ́ jẹ́ iná lòun ṣùgbọ́n ẹ bá rò ń bídìí àti ṣe dáwà á ṣèitọ́ni ti ń sọ̀rọ̀ ẹ̀ńtọ́ wa jẹ́ onísúnà tó bá jẹ́ pé àwọn tọ́lọ́wọ́n bá fi ṣe àfáà súnà bá gbẹnu lọ́wọ́ báwọn súnà ó ṣe dọ́dọ̀ tiẹ̀ èmi ò tiẹ̀ mọ táwọn èèyàn mọ́ ọlọ́run gbọ́ níbi táwọn sì rí lágbájá wọ́n sì pọ̀ pàpà. ẹ̀ tó pé sọkúsọ ní sọ sọ gidi mo wọ́n ní tábìsìrì tó ń ṣe fáwọn èèyàn ìwọ mọ̀ pé ìsọkúsọ ní gidi ìwọ sì dá mọ̀ ìmọ̀ sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀dákẹ́ àá bọ́lọ́kọ́ bá gbọ́kọ́ tí ń roko ní ro ọlọ́kọ́ ń sàn roko tó bá jẹ́ pa bá bùkátà àwùjọ ìta mọ̀ pé dúkìá wa ni àwùjọ ikọ̀ gbọ́dọ̀ bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá mọ díẹ̀ nínú mímọ̀ basira náà ni ohun tó mọ̀ tó dájú má sọ ohun tó mọ̀ kó sì béèrè pé bolè sọ yìí wà ọwọ́ àná báyìí hadisi báyìí sùmọ́pọ̀ dákẹ́ ọmọ àwọn èèyàn náà tí ẹdúná níbo lẹnìkan tí wàá dé tí ó pò wọ́n sọ ìtàn níbi tí wọ́n wà tó ń ṣe dá wà wọ́n wá mọ́sídì mi náà ẹnjìnìá ń bẹ nu wọn kóra wọn dé jìgẹ̀jìgẹ̀ báyìí wọ́n ní ah, à ìgbẹ́ràn di èèyàn ok kí lẹ bá wà o ọkọ alakọkọ yẹn wọ́n ní second jawla ní ok ah, mi náà náà second jawla ó ní ni masha gbogbo lónìí tá a máa ń àwọn ibi tẹ́ ẹ máa gbé dáwà fìtínà yín lọ níbi tẹ́ ẹ sọ yìí pé àwọn àlùmọ̀ ti gbàgbéra àwọn àfòsè dáwà mọ́ àbí dáwà ńlọ yìí ẹ̀kọ́ gbọ́ yẹn ṣe wá rí bẹ́ẹ̀ ṣe wáyé àdìsọ́.